يا فجلا الذي لم يتخذ ولدا ولم تبين الله واحد فرد وفي عليم رحيم واحد أحد وهزموا قالوا بالبعث والنقم وقد تبابك يا رحمن فارحمنا وافتح بعفوك هذا الدين وانجر واغفر انه هو عاكم ومعذرة في تسلم للمريض خوالف الأرض لا إثم يعانون ولا شريك له بل جل من الولي محيي حتى السماء والأرضين تمرمرا ثم الصلاة عليه مختار سيدنا المصطفى المكتب المعروف بالوطنين المصطفى المكتب المعروف بالدين والله ما أصاب يمشي على بنيه وما تبع نجا وهو الوضعي وما تبع نجا وهو الوضعي الحمد لله الذي أنزل على عبده كتابه ولم يجعل له عوجا أيوة. قيما لينذر بأسا شديدا من لدنه ونبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخذ نفسك على آثارهم إن لم يسلم بهذا الحديث أبدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

ọlọ́run ìgbà àti ìgbà nínú ọ̀rọ̀ tó ń tọ́lọ́ tó gbà nínú ìbára èyí tó kù jẹ́ káàkà ìtẹ̀lọ́ra náà yá ṣe kù kẹrẹ láti ìkọ́ láti yọrí ọmọ tó pẹ̀lú ẹ̀ṣọ́ gbélé náà ló ṣe wá ní ọ̀pẹ̀ nínú àwọn òkúta tó ọ̀pọ̀ اجعلنا من أقرب شهر رمضان اللهم اجعلنا من أقرب شهر رمضان وبارك على تابعكم يا عبد يا غفار يا رب يا عزيز يا ذا الكلام يا إكرام لن تقبلات أبرو كبر

Àbábàbà ń pẹ́, bàbá tó kù lórí àgbà. Ṣé ó dá ìyá àbúkọ́, ó kọ́, bàbá láti ń rẹ̀, ẹgbẹ́ tí ó rí wọ́n yìí, bàbá ìlú náà. Nígbà rẹ̀ láti ìdílé kan àwọn ọmọ ẹni tó tẹ̀lé ní oṣù ọkùnrin ẹni tó dàgbà jùlọ láti lò ẹni tó tẹ̀lé ní oṣù bàbá mi ò yà mí ó ní ẹ̀ka ìṣúra mi láwọn àwọn àdúrà olùdílé ọdún tó ti bàbá wọn tó kù ní ọ̀sẹ̀ tó ti bàbá àgbàdo àpáàdé bá ìṣẹ̀lú ìmá àmọ́ ọlọ́run ó jẹ́ kí àìsàn ìgbé ọkọ̀ tí làákàlẹ̀ yìí yóò sì mú bàbá ọkọ̀ ní tẹ́tẹ́ ní àwọn ìṣẹ́jú wọn kó ìyá náà káàkiri àwọn olóòrè yìí ọlọ́run já lábàárà tó ń bẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ìdílé ó sọ̀rọ̀ jẹ́ kí wọ́n jáwé sókè yìí ọlọ́run tó ṣe lọ́wọ́ ìgbà láìláìlá lọ́wọ́ rẹ̀ wí. Ìgbólóhùn ilé ìpè ó yàtọ̀ àwọn ọ̀sẹ̀ ilé gbòógbò. Àwọn tó lọ sí tó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ náà ni a tún ṣe ìtẹ̀lé ìfọ́yà ọ̀pọ̀ ìlú a tún tọ́kọ́ tẹ́kù jáde tí ó sọ pé àgbègbè bá ọ̀rọ̀ yìí áyà yìí kò sí áyà fún ìgbára àgbègbè ọ̀pọ̀ ṣùgbọ́n ní àgbègbè bá ọ̀rọ̀ yìí tẹ̀lé ògbára áyà yìí mọ̀ náà sì máa ṣe ohun òun pọ̀ lásìkò tí ìlú jù tó fẹ́ wọlé tó bá ti rẹ̀ láti àjùbẹ̀rẹ̀. Àsìkò tí ìbáwò ló pè ní confusion, ìṣìbá tó fẹ́ wọlé tí ẹ̀sìn àti ìyàtà àti ìfẹ́lẹ̀. Kéèyàn ní ìjẹ́pẹ̀ ìlú gẹ́gẹ́ àjọ àdúwà lórí lọ́pìn aláṣìí. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف جلدوا بعد كتب قول الدين عليك ما جاء كاو عبد الله بن الله البقاء السابقون من عام العين أي إلى المؤمنين والمسلمين أو نقول إلى المحسنين torí àbíkì ìgbèrè ló ń bèèrè lọ́wọ́ àwọn ti rí pé fàbírí ní àríwíkì ìṣẹ̀bá láti rí àǹtà àbúdá wọ aka àdínàkà tààrà fa ìlà tàkùn tààrà fa ìlà ìlà ìlú àwọn àwọn ẹgbẹ́ ẹ̀ẹ́dìbáàrì ìlà Islam lábá olú lọ́tù lè jùlọ ọlọ́run ọba àdìkẹ́ ọlájẹ́ àwọn àárọ̀ tí wọ́n sọ pé àmọ́ nìyàn tọ́lọ̀ ní rárá kúnyú àtìláńtà أعوذ بالله من الشيطان الرجيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن يطيع الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا

láti àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá alára lórí sọ́ọ̀tì àìkáwò kájọ máa wò mo gbà láti ẹran ṣe ìláwà dáadáa mo mọ̀ wọ́n sọ pé ẹ̀yìn ti gba wá sí tí mo fi bọ́ pé a rí àbí ọ̀rọ̀ àdọ́bí tó sọ lórí Òní wá sí ìgbà tó lọ yé lágbàlagbà lórí ààrẹ àtàlà tí ó wà wọ́n lórí tó ṣe rí bẹ́ẹ̀ jù wá lọ. Ó ní jèbí bá ṣe ń ka tẹ̀lú yìí náà ń káyà. Ẹ̀wò ẹ̀wò bá ti mọ mi ní kíkà tó lọ tó ibi bá ti bẹ̀rẹ̀ tẹ̀síwù lọ́dún ni àwọn aṣáájú wa àwọn ẹni àkọ́kọ́ lẹ́sìn tó wá ní ìròyìn olóòrùn kódà àwọn mọ́ọ̀sìn olórí àwọn àwọn àṣọ ẹgbẹ́ orí àdìsí jùlọ ìyẹn mọ́ọ̀sìn ni wọ́n tó ṣáájú mọ́ọ̀mí ìkótó àtàmúsìn gbogbo àwọn ti àyà ọlọ́run tó wà láti rẹ̀ àwọn. قالت الأعراب آمنا àwọn lábáwá oko àwọn ẹyẹ kìí gbé lòdò nàìjíríà wọn ìdí gbé lọ mẹ́ka àwọn bá lè pè ní káàkì fúlàní bí òwúrọ̀ ó yàtọ̀ sí fúlàní ìlọrin ní gbèsè ẹ̀rọ àwọn ní wọ́n ti kọ́ ṣe mẹ́kálíkì tó ní tó adáwọ̀ ẹ̀mí náà ni wọ́n ti kó ń gà wọ́n ti ń pè tòrò àwọn kan ga wọ́n súnmọ́ tòrò àjọ ríra wa fún òjókòó sínú ogbó náà ṣùgbọ́n àwọn ilé àwọn bá díyà àwọn tó wà ní remote rẹ̀ tó lọ pé remote ó jìnà sí remote lab hmm? ó jìnà sí ní àwọn ẹni ó pè ọkọ̀ òde àwọn tó ṣe pé ìṣesí ìgboro nípa ìbágbépọ̀ ẹ̀dá kò sí báwọn. Ìjọba ṣe gbòòrò ewé fún ìyàtẹ̀yìn òfin mà ó ti láti lọ sí ẹ̀dí tó ní. Ẹja àwọn àdí kan lára ọkọ̀ kan lórí. Yá Mọ̀hámẹ́dù ó kàn pé àrẹ́bì. Ó kàn la orúkọ wọn lórí lédè Yorùbá. Mọ̀hámẹ́dù ooo. Yorùbá sáré ní Nàìjíríà. Ṣé àwọn àríyá Mọ̀hámẹ́dù ẹ̀rù tó pọn lé? ó bá orúkọ láti sí ìwé orí rẹ̀ ṣúra ẹ̀rọ ẹ̀mú tún bá bàjẹ́ ẹ̀rọ ìjùlọ mamadu mamá ọ̀rẹ́ wa jẹ́ ìgbìmọ̀ bí a àlejò ìgbàkúrà ó bá báwa ní àtọ̀rọ̀ jáde lánàá yìí ó tẹ̀lé lẹ́nu ó oṣù kan kéètò láwọn náà bí ìjọba dáa lóò nígbà tí mo wà nígbà tẹ́lẹ̀ náà léèrè léèrè ìjọ náà ló sọ lé wọ́n ní tí bọ́ọ̀dà yẹn bá jí làárọ̀ ayébà yẹn ni ìgbé lórí ẹgbẹ́ ìgbé ìyẹ́rì ẹ̀ẹ́ lórí ìgbàgbà ló gbá sí ẹ̀ẹ́ ní àtúmà tó padà lọ sí pàtàkì wọ́n tó wá tó wá jí láàárọ̀ ó ti gbé pọ́ọ̀kì ẹ̀ síwájú àpò ìgbà rẹ̀ pé kí ìgbò ó mọ̀ pé kì í ṣọ̀rọ̀ ṣùgbọ́n ó ní ìdí ó lè dé ìlànà ìkúgbò tó yẹ ní ó lè dé ìlànà ìkúgbò ọ̀làná ti wá sọ fún ẹni ìyẹn ó ṣe wà á kó yẹ àwọn sàá pé ló nífẹ̀ẹ́ sí wọ́n ṣe ń jókòó pẹ̀lú àtàjá ní tó bá jọ pé ìdí àárín wọn ló ti bá rẹ̀. tó bá lọ sí wọ́lá máa jẹ́ sọ̀rọ̀ wọn sí. tí wọn gbọ́ lọ́gbọ́ tó nífẹ̀ẹ́ sí bí ìtọ́lọ́run yẹn kó kan ló láàlà. àwọn àyà ẹ̀jẹ̀ tó bá yẹ kí wá lórí ọ̀run ṣùgbọ́n kápílẹ̀ sáfífà púpù fi ìlà ṣùgbẹ́jáde lẹ́lẹ̀. Ọwá ní àwọn lára oko wọ́n ní àmẹ́rìnà wọ́n sọ bá lọ síbi àti gbàgbọ́ ooru láti ní láńtò mìíràn ọlọ́rin èsì tó pọ̀ sọ́rọ̀ wọn yẹn. Lọ́sọ̀ báwọn gbàgbọ́ pé ẹ̀ bí ìgbàgbọ́ tàbí ẹ̀rù gbàgbọ́ lágbọ́dọ̀ fi ohun Fájú mọ́ta ti gbé ànábì ti jẹ ẹjọ́ ọlọ́run ti gbé jẹ jà. Ìgbà já ànẹ́sùn lọ ìwà ìpájú ìrànlọ́wọ́ ọlọ́run ti gbé ìjẹjà ti gbé ẹ̀sàkọ̀ọ́fẹ́ juwọ́jú sẹ́lẹ̀ ẹ̀sàmà. ولما يدخل الإيمان في قلوبكم أما الإيمان ìgbàgbọ́ gangan láfẹ́ ẹ̀dẹ̀kùn في قلوبكم في وضعكم Ìjì ìdínà ọ̀gáyé. Lọ́wọ́ṣà àwọn wá sí kan ní ìlú yóò dìde lára ẹni ní. Ìrọ̀rọ̀ fún mo sọ lẹ́ẹ̀kan ní ìlú tó bá sọ dé sí ìjìdá ìlú ọmọ ìwà gbọ́ ẹ̀sìn ìlú mọ́ báwọn ni bá jù ní lẹ́sìn ó dàbí wọ́n tó wà Ronaldo ní sars àti Michael àwọn náà dẹ̀ ní gbọ́ ẹ̀sìn rẹ̀ mọ́ ó dẹ̀ máa ń pe gbogbo àwọn mẹ́sì ẹ̀ má gbọ́ ẹ̀ má àwọn ẹ̀ má fi fáǹsì bíbò àwọn ti mẹ́sì yẹn ní ìpínlẹ̀ ó sọ fún wọn kí wọ́n wà lọ́fẹ̀ẹ́ sí ìgbà

àbá ẹ̀kọ́ mọ̀ pé ìyàwó. Wọ́n jẹ́ pé gbogbo àpá àgbọ́dọ̀ ṣọ́ra wọ́n sọ̀rọ̀ nípa ojúbà jímọ̀ ní bàrí. Àgbọ́dọ̀ ṣọ́ra káwọn èèyàn mọ̀ rí sí pòlítíkù mouthpiece fún ẹgbẹ́ kan àbí fúnjọba kan. Àwọn tí ń gbọ́ wà sí wọn ò gbọ́dọ̀ rí ààyè tí ń gbọ́ wà sí yẹn bíi agbẹnusọ fún àwọn ẹgbẹ́ kan tàbá àwọn ikọ̀ kan tàbí ìjọba. ṣùgbọ́n wọ́n tí wọ́n lọ rí ibi tó ti ń gbọ́rọ̀ ọlọ́run ti fi tó gbogbo ọ̀rọ̀ ọlọ́run ti ń jáde tó sì lè bá ẹnikẹ́ni wí. Àwọn ìgbàgbọ́ máa ń mú wọn sàá lóko bá àpè mú ṣàtàlẹ̀ báyìí rà àbí pàtó ومزارعي حتى مضينا حقيقته ومزارعي لحرير يبطره لابتدعته وضلالته وبقائه لابتدعته وضلالته ومضانه ó kàn rí kó ojú orí àwọn ajá lọ sí ọba àwọn ewu àti kó tó máa pè wọn lẹ́nu ó ní kí ló ń rí mọ̀ ká gan-an kí wọ́n máa tẹ̀síwájú Wàtàákàkùn wàtàánúwà àpinnu. Èdè, wọ́n pè kí nígbà ní direct translation ẹ̀ṣẹ́ náà sọ́rọ̀ jama. Nígbà ní kèéṣe lọ́rọ̀ ṣe wá ló ṣe jù kó lè yé lórí èdè bẹ́ tú sí òun fẹ́ gbọ́ kejì ẹ̀. àlà ìtumọ̀ àpò àtàlùmọ̀ àbìnú. wọ́n ní kò sí ti ń jẹ́ òdodo tàbí tó bá ń òdodo ìmọ̀ ní kó lọ ní. torí pé ìmọ̀ ni ó gbé òdodo jáde. wàtà àlùmọ̀ bá a pinnu. báwọn ṣe bí onímọ̀ ẹ̀ẹ́lé gbódòdó lẹ́nu wọn tó bá ti jáde lẹ́nu wọn ó ṣe é ṣì ní bá ti lọ rọ́rẹ́ nǹkan jẹ́. Ṣàpẹ́rẹ́ nàbà rìn láti pàtàkì wà bàbá rìn. Ṣàpẹ́rẹ́ nàbà rìn láti pàtàkì wà bàbá rìn. Kìí ṣe pé ìdí mú jìnà sórí lọ́wọ́ eléyìí, sọ́mọ jìnà sílẹ̀ láàrin àmọ̀dájú àti wọ́n Iṣẹ́ tó fa àmì lójú torí kó ló kọ́ lẹ́nu bàbá Ó sọ títò ti sọ mi ló kọ́ ẹ. Lẹ́yìn kan bá dé tó ló mi rèé tù mí gbàgbọ́. Torí pé òun rò ní torí fi ni pé ṣé ń jọ ṣe ń ṣe fún màmí ṣe wà bẹ́ẹ̀. Àlọ́ òun sí ń bẹ̀ àbọ̀ òun mọ̀ àti ìlọ̀kọ́ yẹn. Ìlọ́ra ó ní sọ pé Kàmọ́rù sọ

wá àwọn orí yẹn lórí kòrò ẹ̀dọ́ bẹ́ wo orí kéwù kan kò gba ohun rẹ̀ wá jẹ́ kí lọ kọ́ ní èyìnbó àti yorùbá kó lè gba ohun kòrò èdè mo jẹ̀bẹ́ kọ́ fúnra mi lẹ́tà mo jẹ́ pé á pípà ló lè gbé ohun jáde dé ní àwọn ìmọ̀ kan wà tẹ́ yorùbá lè náà ò lérí wọn èyí ó ti kọ́kọ́ ní dáókù rẹ̀

àwọn wọn ò pé kọ́mọ àwọn náà sì nílò báyìí àmọ́ ti di ayé ti ayé òṣè iṣẹ́ mọ̀lẹ́sẹ̀ ti di ayé báyìí. ṣàpẹ́ lẹ́bàdìrínà àti ìfọ̀sìn wà bàbá yìí. ṣàpẹ́ lẹ́bàdìrínà àti ìfọ̀sìn wà bàbá yìí. torí náà wọ́n tó lọ sọ ọmọ rẹ ní ṣáàtì lọ yí padà ṣíṣáàtì bá wọ relegation kọ́ wá ṣe ni pé ẹ máa retí tí Chelsea bá ti wọ relegation ọmọ yìí wọ relegation ni torí pé Chelsea láyé bàbá àwọn sájẹ́ sọ́kà tí gbogbo kìíní òbí dé sábà wo bọ́ọ̀lù ní sájẹ́ sọ́kà wọ́n máa gbé ike àdúgbò bẹ́ẹ̀ mọ́ ẹ́ẹ́ Chelsea ò sínú ọkọ̀ tí ìlú tẹ́lẹ̀ ń gbọ́ rí kódà àwọn tíìmù yẹn ni wọ́n àgbúrò wọn mọ́

wọ́n ti délẹ̀ rí pápá bí eru wọ́n ní ẹni yẹn lábìjàn ṣọ́ọ̀bù rẹ̀ jóná ìgbà tí wọ́n débẹ̀ ó jóná kan egun ó dàbí eru tó wá ń sí owó eru wọ́n ní wọ́n á owó yẹn dẹ̀ dúró kí wọ́n mú owó fún pápá bí eru ni wọ́n sọ àti wọ́n lẹ́nu ìyẹn ọ̀nà oko ló kú sí ó kọ sí ó ṣubú òkè ọ̀bẹ sápò ọ̀bẹ yẹn wá wọ ẹnu ẹ̀ wọ́n bá ó wá wó kí ọ̀nà wọn orúkọ yẹn náà ló rò awójú rẹ̀ ló jù. bàbá yẹn àfà ni wọn wọn wà níbi anyway kí ó ara bàbá yìí gbogbo ẹ̀ ló ti gbogbo lẹ́ẹ̀kọ́ bí wọ́n béèrè náà nípa òṣèlú pé sọ́jà yẹn sì wà àgbọ̀dọ̀ wà wọ́n sọ̀tún tó lè jẹ́ àwọn tó jẹ́ àgbà ẹ̀fọ́ rẹ̀ máa kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó ṣàpáàná báyìí na àti kọ́fẹ́ wà máa sáà ìní ṣàpáàná báyìí na àti kọ́fẹ́ wà máa sáà ìní wọ́n pé kí ẹ́ wọ́n ni wọ́n wípé rẹ̀ kò ṣe déédé pẹ̀lú bó ti rí gbọ́ngàn ní ọjọ́ àyẹ̀wò lórí ọ̀gbẹ́ tó bá fẹ́ jẹ́ onímọ̀ bó ti rí gangan ni kó máa wá kiri àlàkì ìkọ̀. Bàbá àdàlù ní ṣe ìròyìn ìlú pàápàá. Ìgbégáàtì ìwọ̀n dọ̀lá láti wà máa bá rí. Ìgbégáàtì ìwọ̀n dọ̀lá láti wà máa bá rí. Ó wà ní ọjọ́ ìgbà ìfọ̀jù fún An evident scholar onímọ̀ tó yanjú tí wọ́n lè ní tù ní ẹ̀rù yẹ́ Iṣẹ́ rẹ̀ ni yóò kíjù fọ́ọ̀mà kó máa gba àwọn èèyàn rẹ̀ là. Ìgbé láti wọn lọ́lá láti wọn máa bá ní. Ìgbé láti wọn lọ́lá láti wọn máa bá ní. Mí ń bìdà níbi àdádálẹ̀ kó làwọn bẹ̀. Wà tí wà lọ lára àti àlò wà máa bá rí nínú ọjọ́ ìlú. In tó lè kó wọ sínú ọ̀rùn, mọ̀kàrá tó wọ ní mo béèrè lọ́wọ́ ẹ̀dà rẹ̀ sí mi. Wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ tó jẹ́ sọ wọlé ṣe ìgbà ìgbà. Ẹ̀kọ́ kan kú ẹ̀dùn kan àbíkú àwọn students àbá professor oríṣiríṣi kọ ṣẹ́rì wọ́n ti kọ ọ̀rọ̀ lérò pé ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹni tó kọ́ wọ́n ti lu kí ló gbà lérò pẹ̀lú ẹ̀ olùyẹ̀kẹ́ léèrè ẹlòmíì wá ní tó bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni kan kò ní fẹ́ kí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ló ti kẹ́kọ̀ọ́ yóò àmọ́ ẹ lẹ̀ bàbá tó bá sọ ṣé báyìí ẹni ló kọ òun yóò àti ṣéwù báyìí ṣéwù yẹn yóò lọ wá ẹgẹ́jẹ̀ orúkọ táwọn èèyàn ò bí yóò wá dá kọ orúkọ yẹn torí pé ó fẹ́ kò fẹ́ kó fẹ́ yóò mọ̀ pé ṣé irú òòlù kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀mí yẹn ìyẹn là ń pè ní tẹ̀lifíṣì ṣòro àbí ìṣòro ẹni báwọn jọ ìṣòro ìwọ̀n nígbọ̀rọ̀ ẹ̀ ó ti ṣe tẹ̀lifíṣì ṣòro ó ti yọ orúkọ ẹni yẹn ó wà lọ lọ orúkọ ẹ̀ ìdí tó ti lọ lórí ẹ̀ka àmọ́mọ́ ní pé ká mọ̀ bá àti ẹ̀sùn òkúrọ́ kan. ṣòdì eré èdè ó wọ́n bá àti ẹni tí wọ́n fi ẹ̀sùn kí ni mọ̀ kàn kí àdìsẹ̀ máa lọ bí ìjọ àyíkù ṣẹ̀lì tó ṣe pé àmì lè fi ṣe kò bá bá ìrẹ̀lẹ̀ jẹ́ ṣàwárí kò ní sínú àwọn ṣàwárí nínú pé àmì lè lo àdìsẹ̀ tó wá to strengthen another weak identity in the state of what? Of authenticity. Ẹni yìí tó bá sọ̀rọ̀ amọ̀pólódodo ni kìí ṣòkùrọ̀. Àmọ́ tí hà nǹkan rẹ̀ torí ó lẹ, ó máa ń gbà pé díẹ̀díẹ̀. Tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ nìkan yóò lè tó ń bá jókòó kì. Ṣùgbọ́n a irú rẹ̀ kan tó sọ tó sọ onápè ní tẹ̀kúyà nínú olómùrà àdí sáyẹ́ǹsì ọ̀rọ̀ àdí ọ̀rọ̀ sẹ́ni kejì yẹn ti fún ọ̀rọ̀ rẹ̀ ní kíni agbára ṣùgbọ́n ẹ̀ sọ́lọ tó tí a tó àlùmọ̀sáhàmù bèrè káàkiri ẹni tó fẹ́ sùn ọ̀rọ̀ kan ó sọ nígbà ìgbà àbí ìgbà wọn sọ̀rọ̀ àlè kí ọ̀rọ̀ wọn fún ọ̀rọ̀ ẹlòmíì lágbára láyé láyé pé wọ́n ti fún kí ni ẹ̀sùn irọ́ wọ́n ti fi kàn wọ́n ó fún ara kò fi àlèkà dìbò kò rọ́ọ̀jẹ̀ gbogbo tó wà tó ń ta ó sọ ọ́nà òbí. lọ́nà àwọn ẹ̀fọn àti ìsìn. tó sọ pé yóò fa àwọn èèyàn ẹ̀yọ onímọ̀ òdodo níbi kéde. ìpínlẹ̀ àti ìwà ìwà láti ìwà máa gbọ́ من بدعة وضلالة ومضار ó tún wá ti àwọn èèyàn rẹ̀ rí inú àrùn lórí tó bẹ́ẹ̀ jẹ́ ó ń tẹ̀wọ́n rí inú àrùn nítorí tó bẹ́ẹ̀ jẹ́ ẹnìyẹn kì í ṣe ní mímọ́ bàbá ìlú tó lè lọ bẹ̀rù bọ́ọ̀tù ń gbé lè lórí omi náà sọ ní ọlọ́run ṣàlá torí náà gbogbo àwọn táà mú ń gbọ́ tẹ̀sí tàbí táà ń gbọ́ ọ̀rọ̀ agbọ́dọ̀ ọ̀pọ̀ ṣọ́ láti ọ̀rẹ́ tí ń bọ́ wá tẹ̀sí níbi níjọ́ wo la fẹ́ rú àjẹ́ta yìí àbójú wá sí ṣàkíyèsí tó wọ́n dẹ̀rọ àjẹ́ oṣó báyìí àsọkúrèsí o ẹnìyàn ọpọ́n ló ń dákẹ́kẹ́ ẹni wá máa bá ń pò orí nǹkan jẹ ṣùgbọ́n àlàyé ọ̀nà àbáyọ àwọn ọmọ sọ fún yín ẹ̀rọ ìṣẹ́ láti kí òun náà ẹgbẹ́ kò sí i bẹ́ẹ̀ bá sùn lálẹ́ ẹ̀ka kò sí i ẹ̀ka ayà báyìí àlọ́bìnrin ọlọ́run ó yẹ mọ̀láìkà olùṣọ́ kan sí ìdílé òkú wọn. ẹ tó wá lè ká ámẹ́nu ọ̀rọ̀ sùúrù dé parí àyà méjì tó kẹ́ sọ́ọ́ ti bá kọ́ kó tó ń sùn àdóbi ní àyà méjèèjì yẹn ti tó. olùkọ́jẹ́ ó ti tó ìgbà táwọn sọ̀rọ̀ yìí ti ara mi ń jábí kí ni mo sọ mo kọ́ wọn. mo ní ó wà ní ilé ìṣòro muslim wọ́n lè ti translate ẹ̀ English ẹ̀ lọ wò ń bẹ̀ ẹ torí náà ẹ ráwọn apá ìjọba ti ní nǹkan tó ní lójú wọn bá ilé ṣe ewu oníwòye báyìí wọn ṣe wọn fẹẹ yìí wọn sí ọmọ yẹn mo ìwé díẹ̀ sọlọ kó ṣàánú wa kùránì ní sọ fún wọn. Orílẹ̀ tó nínú wàlá kí ó dúró ẹ̀sìn ẹ̀sìn. Nígbà ẹ̀sọ́ ní ká sáà tí wọ́n ti bẹ̀rẹ̀.

tó bá kú ṣòwò lọ bí ìṣòwò ẹ̀ ní ṣọwọ́ yóò rárá. Ó padà sọ fún mi ní lẹ́ẹ̀dì tó ń bèrè àwọn I could not live my life. Tí máa rẹ̀ ó gbé òde sí àwọn ìpínlẹ̀ yẹn nígbà tó kú. Ká ní mo fẹ́ dá lóyún náà kúkú tẹ̀lé wọnú ìbárè kí wọ́n ṣe ní pọ̀. Nígbà tí Ọlọ́run fún ara rẹ̀ sọ fún wa, inú sọ́dọ̀. Wọ́n máa ń kọ́ ní àlọ́ àfọ̀mí nínú الناس أبدا ولا تقم على قبره ما kírun sí èyí yòówù náà àwọn kèfèrè ní tó bá kú mọ́ kírun sí la ọ̀rọ̀ mọ́sàdúrà fún gbèsè kó lórí ètì sàárì ẹ̀. a ti bá tẹ̀sí ọdún tó lọ ẹ̀rọ ṣọ́ọ̀tù sọ́ọ̀dà yẹ́ إنهم كفروا بآياتنا وكفروا بالله ورسوله Òṣìṣẹ́ ti ta àfihì bẹ́ẹ̀, wọ́n ṣá ìgbàgbọ́ ní ọlọ́run tó dá àwọn gẹ̀ẹ́gẹ̀ẹ́. Tọ́lá pọ̀ pé kọ́lọ̀ sọ̀rọ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀. Wá ọ̀ sún nìyí. Wọ́n tún ṣá ìgbàgbọ́ ní òjíṣẹ́ tọ́lọ̀ wọn. Wọ́n bẹ́ẹ̀ tún wọ́n mú ìgbà ẹ̀kọ́ wọ́n sọ ìgbàgbọ́ èdè pé wọ́n wá kú nípò ẹni tó ojú lẹ̀ṣẹ̀ náà pàápàá òbí ọwọ́ ní ìdílé ṣé ọ̀sẹ̀ ẹni tí mo gba ẹgbẹ́rún lè gan òun àfi ìsìnkú mi ò dé inú ẹ̀rọ ṣùgbọ́n mo gbà kó níbẹ̀ mi mo sì ní dẹ̀ ẹ wò béèrè tó béèrè ẹ wò tí tí mo pọ̀ ẹ wò tí mo ti dáhùn. ó yẹ pé ìmọ̀ nìyẹn gangan ò tíì ọlọ́run jẹ́ ká gbọ́ yé ọlọ́run وإن تطيعوا الله ورسوله أما تقبلت الله تقبلت النبي لا يذكر من أعمالكم شيئا ولدي كتقول الأسرين لدولهم إن الله غفور رحيم لا يجي الله سري على بريجي إنما المؤمنون الذين آمنوا به

kìí ṣe lómi ní àwẹ̀ tẹ́lẹ̀ àgbà ilé lómi ọgbà àti mọ́kàndínlọ́gbọ̀n ọlọ́run òun ìdarí tí ẹ bá tra ìjọba gba mẹ́ta ń bẹ́ tí ẹ bá àtúnú jẹ́ tí bá dá méjì dé ìrùbá kí n gbà parí ọlọ́run olùgbé àtúrà àwọn afá ilẹ̀ ó wá ń ṣe ìléjì ẹ́ àbá sílẹ̀ yín mo fẹ́ gbọ́ contribution yìí ẹ̀rù onílọ̀ ìgbà tó wà láyé lọ́lọ́ ti sọ pé kó ṣe dáadáa sí ayẹ̀ bá mú tí ó tó fi ẹ̀ká mọ́ gbọ́ lọ́rọ̀ yìí yẹn ọ̀rọ̀ lóye làbá ẹ ó ní ìmáàmù tí ẹ̀rọ ajẹ́gbẹ̀ sára tó bá fi ṣe òní lọ wọ́n fẹ́ òní lọ ọlọ́run ti sọ fún wa wípé kí ni tiwọn nà sára pa ọmọ ẹni kírísítẹ ìjẹgbọn wo wọn gbà láyé kí àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ sọ̀rọ̀ àbá àbá yìí tó wà lẹ́yìn yìí ẹ àwọn ọ̀rẹ́ nà sára bàbá ẹni nà sára lágùn lọ́nà àwọn ọ̀rẹ́ nà sára ẹ ṣàgbé àti kékeré là bàbá wa ti ń lo èdè yẹn èdè bá bàbá wa dẹ̀ ń lo èdè ìfẹ́ jù rẹ̀ ó sì ní ìgbà bàbá wa fi ń lò ó akàwọn rò pé bóyá kò yé wọn ní dáwà dáwà tó mòrú náà ká pé èèyàn mẹ́sì náà ní bùkátà sí ọgbọ́n àti làákàyè Ni ò ní gbẹ́kun lẹ́mú kí n jókòó kẹ́nìkanlé oníkun ní mo bá wa dá sí inú mi ò lè tó sí. ẹ̀gbọ́n rẹ̀ ó làwọn Yorùbá ti ní àrí ìgbọ́dọ̀ wí àmọ̀ṣe hù ìbùnú bá dé. Wọ́n fẹ́ wá dànà obìnrin ọmọ tí wọ́n fẹ́ wá dànà àwọn èèyàn pàtàkì ní ọ̀pọ̀ bá lè gbé kù lẹ́nu kí ló fẹ́ sọ àdúgbò dọ́gbọ́n kó ṣe sùúrù dáadáa láti ní àwọn onígbà bíbẹ̀ àgbẹ̀sọ̀ bẹ̀bẹ̀ sọ́dọ̀ tí kò ṣe jáde nínú ẹ̀lá lábíà lẹ́nu. Èdè tó bá bí ó sọ̀rọ̀ ó lè blọ́ọ̀kì ìgbé. lẹ́yìn nìkan yóò kó wá gbé owó lẹ̀ síta lọ fún treatment rẹ̀. lọ́wọ́dé tí bàbá yẹn ṣe máa ń ṣe nìyẹn máa ń dojú bí yẹn. ìwọ ọkùnrin ti bẹ ní àbùkù rẹ̀. nàṣàrà ó wà tọ́jú rẹ̀ láti lè ní ká sọ pé christian. wọ́n mọ̀ fáwọn ẹni yorùbá ní àìsójú ẹlẹ́sẹ̀ lẹ́sàn-án kà gbogbo ẹ̀ lónìí ẹ lónìí ẹ ní ẹni tó ń muslim tó fẹ́ kí ló bí amúsì gan ni o bó ṣe ń báwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀ yàtọ̀ tó bá dojú ìjà sọ olófàá nígbà tí Hamza nígbà tó Islam Abu bàbá náà ti jókòó ní sọ̀fà àbújá yìí ń bọ̀ ó wá mú òkú ó lẹ́ mójú àwọn ti Hamza ẹlẹ́bọ ni o ìgbà tó wá ń pọ̀ ọmọbìnrin kan sọ pé orí sábùjá rí ṣe ó lẹ ànábì lóko dédé ń ṣẹ̀jẹ̀ látàrí. Bí Hamza ṣe rí ìbínú yẹn ló máa ń tọ̀gbà Islam ó wá pé ṣé ìwọ ló lẹ kò má lọ bì kò bá ba lóbi tẹ́lẹ̀ o ó wá lò ní ó ṣe fẹ́ fa ó kàn mú kiri ọba ẹ̀rọ dáàbò Àbújá ó wá tẹ́ fẹ́ dìde ju àwọn ọ̀gbọ́n yẹn díẹ̀ ó ṣe lọ sí mùsùlùmí nìyẹn àṣejù tí Àbújá yìí ṣe nípa kíkọ tàbí ló sọ ló ṣe sábà di Hamza tó ti di mùsùlùmí ìjàmbá bí ó fè ní jọ́nà káwọn ọ̀nà bíi lọ bá jà ní tó bá dé ní òjò àbùrùtọ́ ní pé orí fún ìdókòwò jù lọ́jọ́ orí tó orí fún. Àwọn ẹ̀sán bá dùn wọ́n mú àbá abáṣọ̀jà sọ́ọ̀mù wọ́n ní kó wá sọ ráńtọ̀ ìtàn rẹ̀ tí ó fi túra ẹ̀rọ láyé òun òde sàn fábílì àmọ́jú lò. Sọ̀rọ̀ láàrin báyìí. Lọ́dọ̀ àwọn tíṣù kan àwọn kankan wà tó jẹ́ pé nínú dáwà náà èyàn gbọ́dọ̀ wà kí ẹ kù kí àti ṣe kúrò bá ti kọ ṣe máa ń rẹ̀ dáwà ní alẹ́hìntìmọ̀tì ti dáwà nínú àwọn wà tó ní àwọn ń ṣùgbọ́n ìkímọ̀ tí wọ́n ń sọ àwọn di haram wọ́n sọ haram bí aláàlú ẹ̀ ṣe ìtumọ̀ wọ́n wó díẹ̀ ọlọ́run ṣàtúnwá kádọ̀ ọlọ́tọ̀ọ̀lá ayà mú

وصاحب الناس الدنيا معروفا bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ti lè kú ojúṣe rẹ̀ àwọn owó tó fi wọ́n ìjọ wọn láàlọ́ ké sí àwọn olóògbé ṣe ń fi wọ́n òde dàbí kẹ̀kẹ́ bí àwa ó lọ sí ní ìsìn pé kí owó òkú mọ́ta lé fún mọ́ta dúdú ṣùgbọ́n àwọn ìjọba ló sùn. Lọ́wọ́ á lè bí ìlú ní o, àní ń sọ owó tí wọ́n bí ìlú wa pé kí àìṣọ́ ọmọ ìjọ ní. Wọ́n àwọn ìjọ lè jẹ́ pé gbogbo ẹ ó jẹ owó ẹ̀jọ́ nǹkan wá. Ìjọ tó jẹ lówó tó kọ́ lọ́wọ́ ṣàkóso àtẹ̀síwájú. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا لأي نوع يشيء méjì mùsùlùmí ìṣẹ́ tó ń ṣe méjì ìkan nínú nìbápò ìsìnkọ́ bí ni ìṣọ̀bẹ̀ṣẹ̀lú bá ń pè ní lùnà òfìkì ọkàn òní nínú rẹ̀ ní èméjì wà ẹ tó ń ṣe ìrètí lórí ìfọ́lọ̀ ń sọ ọ́ ọ́sàfúnlá kúfùrù ni kúfùrù ìṣiyèméjì ní báàkù ń jẹ bókùdù máa já bí ìrọ̀sùn bókùdù báàgì máa já bí ti mẹ́ta ni ẹlẹ́kẹta kéèyàn máa nífẹ̀ẹ́ kí lóyàn máa dùn nígbà tí lẹ́bùn bá bá jó àjúrẹ́yìn kí lè yẹ máa bàjẹ́ nígbà tẹ́sí bá ń ga ìyẹn ló máa pàṣẹ náà blọ́gà sígbà sí amẹ́ríkà tí wọ́n ń ju bọ́ sí Iran àwọn bákan náà wọ́n àbí wòye pé ara ní páàkì ní kéèyàn dolóṣù mo ń ṣàlàyé ìkankan bí lára ní òrùlá ilé ìṣàlàyé dáadáa nígbà tó nìkan bẹ̀rẹ̀ pé mo ń ṣàlàyé orí ẹ kọ́kọ́ ju ọ̀rọ̀ ẹ̀sìn

wọ́n rò pé bí ìtàgẹ́ni amẹ́ríkà ti bẹ̀rẹ̀ Israel òun náà wá dá sí yíra náà ṣe dá sí Palestine nígbà tí Israel kìyà jẹun amẹ́ríkà náà wá dá sí pé ọ̀rẹ́ wa lẹ́fẹ́ pàṣẹ kò sáàyè wọ́n sọ ìbéèrè kí ẹ̀ tó lè sọ nǹkan ní ìjọba lẹ́sọ kí wá lọ́dẹ́ ìtọ́jẹ́ náà ní pé ìránù yẹn wọn ò fẹ́ kó di alágbára ní agbègbè ibẹ̀ yẹn torí tó bá di alágbára ìfẹ́ Amẹ́ríkà kò ní ṣẹ kí nìfẹ́ wọn kí wọ́n lè ní àǹfààní sí ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè tó wà bẹ̀yẹ ẹgbẹ́ àwọn ọkọ̀ ojú omi tó ń jago tó wà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ rọrùn kó fún àwọn ọkọ̀ ojú omi wọn láti lè máa kó àwọn nǹkan ajé jessica ẹ̀sìn gángan o àwọn kí òun báyìí kó gbà rẹ̀ kódà wọ́n fún yàn láàyè nínú nínú white house fi òun bẹ̀ tó bá ti dí ọ̀rọ̀ ajé wọn lọ́wọ́. Olùkọ́ ti tó ṣe Aramco àwọn petrol àwọn oil company Amẹ́ríkà Saudi òde òun ṣiṣẹ́. So that is the basic thing. A secondary ní tẹ̀sí. Sọ́fẹ́fẹ́sì ni kò yẹ kí ẹ̀dẹ́sì ni wọ́n ṣe ní gbogbo àwọn olóògbé. Saudi gangan ò lo democracy àtọ́ràn. Iran ti ẹ̀sìn ń lo wọ́n ń lo democracy in soft form. Saudi ò lo rárá. Kingdomship ni ọba ni wọ́n jẹ. Oṣù Bọ́lá Ríga Kìrìsìtáì wọn tó wọ́n lo democracy. Àní ní Pọ́ọ̀sì tó ti lè ti wọ̀ rárá torí pé basically wọ́n ti ẹ̀tọ́ ẹ̀ local government election gba tí wọ́n ti fáwọn ìfámìsì ló máa win wọ́n yà software because ó máa ju private economic interest òun ni basic force kájá máa sọ̀rọ̀ ẹ̀ táwa fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí wàhálà ni ọlọ́run ṣàlùwà jáwọn tẹ̀síwájú tó máa lọ yà sá fún. wọ́n jẹ́ mẹ́tú bí ẹnu rẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Wọ́n dábò pẹ̀lú dúkìá wọn, wọ́n dábò dúkìá àti ẹ̀lẹ́ wọn, orúkọ ọmọ ìlà Nítorí náà tí a bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn tọkàn rẹ̀ ò fẹ́ náwó lọ yẹ̀ gbàgbọ́ ẹ̀ lópe lọ́rọ̀ sọ ni àwọn gbà kó lórí àgbẹ̀ sọ lọ́wọ́ àtòjíṣẹ́ ẹ̀kọ́ wọn ò sí èméjì wọ́n tó wá ń sọ lójú ọ̀nà ọ̀nà pẹ̀lú dúkìá pẹ̀lú. ìjọba máa ń sọ̀rọ̀ fún aníkù káàkà sí ìnáwó níbi ẹ̀sìn tó wó ní túùlù lápò rẹ ẹlẹ́ni wọn wájà lápò ní inú oorun sẹ́ǹtì rẹ ni àgbo ẹni tó ti wà. tọ́wọ̀ rẹ wá ń gbẹ̀ láti transfer common five thousand sí àkáǹtì tí wọ́n fẹ́ fi ṣe ṣẹ́ẹ̀kù

lọ yẹ kí mọ́mí rẹ̀ wò ìpáyà ní ìpáyà ìsọ̀. Ọlọ́run ló ṣàwọn Tí ó bá yọ 5,000, 5,000 lókùn, 450,000 kí ló fẹ́ ti ṣe tó bá kú pílọ̀ látó mọ́kàn. Àbá, lónìí mo gbọ́ ìrọ̀lọ́ aláwọ̀ sọ̀rọ̀ ọ̀kan náà olówó ní mọ́láka kí ìpù kékeré kan ní wọ́n ló lọ òde ó wá wọlé olóró gidi ni o ẹlẹ́dìgbọ́ ó wá ra gírèpù wá sílé ó wá jáde lọ kó tó dé ìgbà tó béèrè pé gírèpù làwọn ni wọ́n ti jẹ́ kó tó dé àwọn ọmọ làwọn ti jẹ gbogbo ẹ̀ wọ́n tó ẹtí jábọ́ ẹtí jẹ́ wọ́n wá jáde ìyàwó àtọmọ òun ẹ̀kí obìnrin wọn sọ sí ọ. sórí ó pe àwọn bíríà ó wá ní ibi sílẹ̀ tí wọ́n jù ní ìlú tí wọ́n gbé. bóyá inú kàrẹ́ ní ìlú táwa sílẹ̀ pàǹdì ilé ẹ̀jẹ̀ wọn sì lọ́sọ̀ ibi sílẹ̀ tí wọ́n jù ibi ni tẹ́ wá wá bẹ́ẹ̀ kí ẹ̀ ní òun ní kì í ten plots kí gbogbo ẹ ti wà lójú kan kó fẹsẹ̀ tẹ̀lé alẹ́ pé bílíọ̀nù ẹ bẹ̀rẹ̀. ó wá ní mọ́ṣáláṣí kẹ́bọ̀ kọ síbẹ̀ yìí ẹ̀kọ́ ni wọ́n kọ̀ ọ́. owó tí ìlú òun kó kílẹ̀ ọ̀rọ̀ kìíní sí ẹ gírèpù wá lé lójú ayé òwò òdòdó wọn ti jẹ́ tán. dúkìá tó ń fẹ́ bí ilẹ̀ wọ́n ti lájẹ̀ ń dà fún tó yàtọ̀ sí ti tòun.

ìjọba ọ̀tún wá gba ìlàjì 250 tó kù èlò wá ní fámílì gbọ́gbà mo bẹ̀rẹ̀ ìjọ ìyàwó rẹ̀ kú wọ́n á bẹ́ gbowó ẹ̀ báyìí owó tí wọ́n á fi gbowó yẹn gẹ́ ju owó tó wà báyìí ó fi ilẹ̀ tó báyìí àti how many people like that too there are houses àwọn ilé ní UK fẹ́mi kíra nínú pépà Nàìjíríà kì í sọ tó tó ti pẹ́ ọdún sí láti yà tí wọ́n ń dárúkọ ilé yẹn wọ́n wá ń sọ unclaimed houses UK wọ́n tó wá ń dárúkọ ọmọ Nàìjíríà pọ̀ ń nínú bàbá pàmíkáyọ̀dé ó wà lára àwọn ilé tí wọ́n kọ sínú pépà ẹgbẹ́ wọ́n tó wá kọ àdírẹ́sì ẹ̀ lọ́dọ̀ pé property. many people are mentioned property yẹn wà ń bẹ̀. ìgbàtẹ́ tó níwà láyé kí ló fi ṣe ọ̀pọ̀lọpọ̀ alẹ́ náà láàrin nínú wa yìí ẹlòmí ìkọ́lé léje ó kọ́ mẹ́sàn kí ló fi ṣe èwo ló dílẹ̀ nígbà tó bá kọ́lé mẹ́wàá tí èyí ṣe wípé lólówó èlé ló fi ń kọ́ kiri ọmọ lójọ bẹ́ẹ̀ ó wá lè mú oorun kan bẹ́ẹ̀ kò ní ọ̀fẹ́ ní fáwọn tó fẹ́ gbé bẹ́ẹ̀ kó wá wo èèyàn ti. kó mọ́tò arẹ́yìn ìwọ ló tó wá náà mọ̀ lọ gba tí a ṣe tà òṣèré báwọn èèyàn burú wọn ní sanwó tí a ṣe tà ẹ́ tí ilé mẹ́wọ̀n èèyàn ilé mẹ́wàá ló mọ̀ kọ́kọ́ ẹnìkan mọ̀ bẹ tí ò rí kankan human being ilé mẹ́wàá nínú òdú kan ó ẹyọ kan fi kalẹ̀ kí àfà tó kọ́ mọ́ kéwú ládùúgbò yìí máa gbé bẹ̀ lọ́fẹ̀ẹ́ rúùmù kan ò rí yọ àfà tó ló fẹ́ gbé bẹ̀ ó tún ní kó lọ bá tí a ti kà á súnmọ́hánàlá ìwọ lónílé àdúgbò tí lè tí ó wà ló wà ọmọ rẹ̀ jọ sọ lè tí ó yẹ àfà ló wà lé onígbò lọ rí bí a ti kà ẹ́ ah! Ẹ̀ẹ́ ìdúnnù ṣẹ̀ríà tí ìpàtàkì náà wọ́n ló sọ owó. ọlọ́run bá jọba ẹ̀kọ́ ọ̀dọ́ta ṣùgbọ́n Wàjá ìlú ìsàdélé wa ní àbúwá ẹ̀yìn ní ọ̀rọ̀ ẹ̀rùn Tẹ̀síwájú. Ọ̀túnmẹ́ ìjẹun ọ̀rọ̀ ọrụ? Ẹ̀yíká tó kò sí àmọ́ tẹ́ẹ̀dà lọ́la àwọn mọ́tò 2000 model wọn ò gún wọ́n sì dá akọ́lé ìbò sí àwọn ilé tí wọ́n kọ́ tẹ́lẹ̀ kankan ò pé tòní 2000 model. وَمَا مِنْ مَرْءٍ حَقُّهُ غَيْرَ مُبِينٍ وَزَوْجٌ فَوْقَهُ عَقْلٌ لِطَاغِينَ وَمَا لِلْغَيْبِ kò sí ìdílé fún ọmọ èèyàn láyé èyí tó jẹ́ náà ó fi ká gbogbo ẹ̀. Wàmá ní ìgbẹ̀yìn ìlà àti ìjọba ìrìn wọn làwọn sáàdá sí ìlàwọ̀ àrùgbò ẹ̀họ́ ọkùnrin. Wọ́n làwọn sáàdá

sọ́rùn sóbíyé olùgbọ́n ti táì ní ìlú àbí olùgbọ́n ti táì bẹ́ẹ̀ àti táì tó gbé máa sọ bẹ́ẹ̀ ó ti ẹni yẹ lóye tí mo wọ ní ìta àti ìlà tí mo dé gbogbo ìyókù tó wà ní wọn dúró kò ní kọ́ mo ní. ní tí wàá fi mọ̀ pé wọ́n kọ́ lórí ni pé tó lè bá dé kó tó wọlé tí wọ́n kò lọ. wàhálà ní ìjọba ọmọ kí ló wàá kù lọ́rùn rẹ̀ èyí tó wọ̀ jáde. ọlọ́run kò ní jẹ́ kí ẹ̀rọ sáà wọ́n bọ́ lọ́rọ̀ yẹ̀ tó bọ̀ dáa nílé lórí ìlàyé ló tó bọ̀ sáà ṣe òfin ìjọba. Wà máa ń gbẹ ìdílé àti ìgbòbá ìyí. Wàlá ó dáadáa láwọn àrùn ìrọ́bí.

a lè tó wọn kó lù lè lò. Lọ́lá lágbo ẹ̀ tí a bá ti wọ́n òórùn ní jẹ́ ìyọ̀ bá lò sí ọ̀sẹ̀ lẹ́nu tó. Mo ṣe a ẹ̀gbẹ́ sókúríyà ọlọ́run sàánú àwọn àbá mi ti ká ọmọ ìyọ̀ ṣe ẹ̀jẹ̀ yá tó ń bẹ́ẹ̀sì lè mo bẹ́ẹ̀rẹ̀ pé kíní kàtàkìlà òfin bí o ìjàpọ̀ ọlọ́run ìjàpàkìlà òfin gbọ́ náà ààrẹ ìlẹ̀ ìlẹ̀ ìgbà tí bí ti gbé àwọn ibi tó lọ ẹgbẹ́ ìdẹ́gbọ́ ara ní pé lọ kò ní iléeṣẹ́ rí àjọ ìrẹ́ pé tẹ́ẹ̀kọ́ ara ní pé kalẹ̀ tẹ́ tó wá sí lọ́wọ́ Fúlọ́tà fídíò fúnra ilẹ̀ gbé ọ, torí bí àbájẹ́ kó bẹ̀ fúlọ́tà kò lọ. Tòkò sí ẹ̀yàn ni, tí ẹ bá lè máa ronú nǹkan wọ̀nyí, ahun rẹ̀ ó dínkù. Tẹ́ bá sọ pé ahun àdámọ́ mi ìdẹ̀ nínú ọkàn ló wà.

Ọlọ́rọ̀ rẹ̀ lọ́rẹ̀ tó bá lè sọ̀rẹ̀ yóò tún gba lágbàdì. Ó mọ́ A irú àwọn ẹ̀rọ ẹ̀kọ́ mi ní obìnrin náà ẹgbẹ́ ìwé ẹgbẹ́ tí ó wọ́pọ̀ báyìí eré ti ẹnu àwọn owó tó ń gbé látàkì bálàgbò rí torí kẹmọ́mọ̀ dábí ní owó tó ń náà ní èsì ìwà àgbọ̀kan kan rárá ọkọ̀ báwo ni wọ́n bá wà lórí ẹ̀ والله يعلم ما في السماوات وما في الأرض. الله بكل شيء عليم وهم gbogbo tí ń jẹ́ ìmọ̀ gẹ́gẹ́ ọ̀dọ̀ ọlọ́run ló wà ó gẹ́gẹ́ ni ma àhápọ̀ àhápọ̀ kú làṣẹ ìpé ìmá ọlọ́run ìwọ́n fi ká gbogbo nǹkan tí olórí rẹ̀ ànábì báwọn gba ìsìláàmù. Kò ní ẹgbẹ́ mọ́ Ẹ má ṣèrè fún fún mi lórí pẹ̀lú ìsìláàmù. Ẹ̀mí láàrín ẹ̀mọ́ ló yẹ kó ṣèrè gúnlé lórí pèsè báwa la fi yín mọ́nà lẹ́yìn náà bá mẹ́sọ̀ dodo ẹ̀rù bọ́lọ̀ ló yẹ kó ṣèrè gúnlé lórí irú ẹ̀ mẹ́sẹ̀ rẹ̀ sáfà o àwọn ọ̀nà fífi burú bá ṣe ń gbọ́ tẹ̀sírì tèbí nítorí táwọn èèyàn ń jókòó ní ibi ń dà bá àwọn òkú àwọn èèyàn kú lọ́dọ̀ ẹ̀ wọ́n abẹ́rẹ́ kàńtì gbogbo èèyàn wá kó àbá ìwà ayé rẹ̀ àwọn tó bí ọlọ́pọ̀ rárá àbá ìyẹn ló lè ṣèrè gúnlé rí lórí kìí ṣe ìyẹn lè ṣèrè gúnlé àbá lórí torí pé tó sọ̀rọ̀ ayé fún yẹ̀ yìí ò mọ́ tẹ́lẹ̀ òun ló yẹ kẹ́ wà gẹ́tù kẹ́ dúpẹ́ wọ́n lẹ́yìn rẹ̀ wọn pé àdúpẹ́ tó ọ̀rọ̀ yìí mọ̀ Ìjọba ọ̀rẹ́ lẹ́bọ̀ ọ̀rẹ́ ti rẹ̀ ẹ̀rọ tó lọ́gbùsọ̀. tọ́lá ti fi gbẹ́kùnrà gbé ìlú wa ìyáàlù gbẹ̀ngàn omele afọ àti sábọ́ bàtà dùndún ṣẹ̀kẹ̀rẹ̀ aró ẹ̀kọ́ gbogbo ẹ̀wá gbẹ̀jú bẹ̀ǹdẹ́ ẹ̀rọ ìlú tí wọ́n ti gbẹ́kùnrà. Ó ń ṣẹlẹ̀ látàrí àwọn kèfè rí ẹmọ́ gbọ́kùnrà kàkàkẹ́ gbọ́ tí wọ́n ti ń kí ẹmọ́ pariwo irú àìná lè àwọn ẹ̀mẹ́jẹ̀ káwọn kèfèrí àtàwọn mọ̀lẹ́sì kì í sọ wá kán sọ ṣe wá ti ṣe àwọn kèfèrí pàápàá eléèmọ̀ ń wáyé tí wọ́n ti rí pé ìmọ̀nà ń bẹ níbì kan ìmọ̀nà yẹn ò dẹ̀ ní jẹ́ káwọn jẹ́ báwọn fẹ́ jẹ́ nípa àwọn sì fẹ́ jẹ kò ní jẹ́ káwọn rí jẹ wọ́n gbogbo ìmọ̀nà yẹn gbogbo alábọ̀ yẹn náà sábà ní wọ́n fẹ́ gbé ọ̀gá ọlọ́pàá kan wá ní ìlú yọ́n mọ̀ kò gbogbo àwọn ọ̀gá kéékèèké tí ń rí nǹkan jẹ níbi ìbàjẹ́ tẹ́ ń pè ní àríjẹ níbi ìmọ̀dàrú ni wọn ò ní kọ wọn ò fi máa kọ lẹ́tà pé kẹ́ mọ́ gbọ́gà wá wọ́n ọ̀gá yóò o àwọn àwọn àbígà àtúrà ìní ẹ wá síbí ìyẹn jẹ́ ẹ wàá gba ọlọ́run ṣàmì tó torí náà wọ́n fẹ́ borí tó àwọn mọ̀lẹ́bí kí á ah! ọ̀rọ̀ wọn lágbára ti sọ́nà tẹ̀sí tó lọ ní kìláàsì àwọn burú gan ẹwọ́n tó sọ ẹ máa ń pariwo tó máa ń ṣẹlẹ̀ nígbà pé bàbá mi bá ṣe wà síbì kan ẹnì kan wà máa máa lọ gba ṣọ́ọ̀bù síbẹ̀ yóò àlọ́ òǹpa rẹ́kọ̀dù yóò àmọ́ lọ́ọ̀bù rẹ́kọ̀dù lásìkò yìí bàbá yóò bá wá lówó ohun rẹ̀ padà hàn ayaya àmọ́tọ́lọ̀ bá ní káàfà yẹn lówó ìyẹn wà lọ wá spíkà bẹ̀m̀bẹ́ bẹ́ẹ̀ tó bá gbé sí one ilé tó tó ń sí ta rẹ́kọ̀dù yẹn ó máa mè vibration yóò fẹ́ wọlé lórí gbogbo tó lò láàbù yẹn àní gbọ́ mọ́ yóò kó kú òtó bá yá. Ìfẹ́ tẹ̀síwájú báwo yóò lọ lò ànábì sí ní làbẹ́rọ̀ wà làbẹ́rọ̀ ó lẹ́nu tí ó lò tí ó fi lé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ní wọn kó tàbí ìsọlókù náà ah, ẹ ṣeun ọlọ́run ṣàánú wa Òkọ́dímọ̀ èyí tí akọ́lẹ̀ sí lómi ẹ̀ṣẹ́ agbémú ní ọmọ ọmọdé màálù sí àgbàlagbà ní sáfúgélé fún màálù ọlọ́run ṣàánú wa dáadáa ọlọ́run jù bàjẹ́. Àlékún dáadáa ọlọ́run ṣe fún ayé bá dé tó ládàá mọ̀ tẹ̀síwájú bẹ́ẹ̀. Lọ́ọ̀lá alágbára ọlọ́run máa lágbẹ̀ẹ́ ìwájú lórí ọ̀rọ̀ ló yá o ìbá tó pè lé kéde tẹ̀síìrì náà ni abẹ́lẹ́ ọba ni ti ọlákòókò aláṣọ yí ẹ̀ ọlọ́ọ̀bá rí lọ́rẹ́ àpọ̀ àpọ̀ wà ní lóṣùlẹ̀ jìbá wà rí lọ́rẹ́ bá ti bàbá ìbá wà ní lóṣùlẹ̀ jìbá bá kí gbogbo àwọn bàbá wa náà kì í ó lọ́dọ̀ wa àwọn ọmọ oṣù dáadáa pé àwọn tó rọ̀ wá lọ sí ẹ̀sìn ó jẹ́ ẹ̀gbọ́n ní kẹta pé kí ẹ̀sìn bó ṣe fún wa lépo níbi náà ló fún wọn lẹ́kọ̀ọ́ nípa òsìrí ilẹ̀ pa jẹ́sù lára àwọn àbí gbèdé ṣe ní nìkan ní fún wọn lẹ́kọ̀ọ́ bá sí jẹnẹrétọ̀ tàbí sọ́fẹ̀ sí wọ́n kún fún wọn ní òsìrí ilẹ̀ pa jẹ́sù lára wọn wọ́n sí jẹnẹrétọ̀ ọlọ́run wa tó bá ní kó má jẹ́ kí ló jẹ wọ́n parẹ́ tọ́lọ̀ tó wá jẹ́ kí wọ́n lè jù báyìí lọ àwọn tí náà láti ṣe ọlọ́jẹ́ ká ti ṣe wọ́n ti pín rẹ̀ sí káàkiri mọ́ṣáláṣí. Àwọn èèyàn ti sọ ó lẹ́ pé sí àgbé nǹkan ò lè tó lọ́dọ̀ àwọn èèyàn. Ìgbìmọ̀ èyí tó gbé wá ẹ̀yẹ lábọ̀tẹ̀ wọn ajẹ́ ọjà bẹ́ẹ̀. Àgbogbo mọ́ṣáláṣí láti à ó lẹ́ pé fifty one mọ̀ ninety nine mọ̀ ni rẹ́kọ̀dì ẹ̀ wà tó lọ́kùnrin láìsí níkà rẹ̀ ninety nine mọ́ṣáláṣí mọ́kàndínlọ́gbọ̀n lórí náà yìí lọ́gbọ́n pé láti òde mọ́ṣáláṣí yìí ẹ̀rọ rántí pé ninety nine ló dé one hundred less one month níkàlẹ̀ ó ní wọ́n pé láti ẹ̀kú sáyé báàgì kọ̀ọ̀kan ní fún mọ́ọ̀kì kọ̀ọ̀kan yóò jẹ́ ninety nine bag kéde ẹ̀ṣẹ̀ wá wá padà mẹ́ta márùn-ún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akakuléètì owó tó ń fi pé láti àzọ pé káníwá tírélà gbogbo ẹ̀rọ akakuléètì láti àná èso ó kékeré kọ́lọ̀ tó bá ní fún wọn lọ́wọ́. àdúrà tó ní ṣe ni pé gbogbo ògbà ọlọ́run jẹ́ kí gọ́ọ̀mẹ́ntì pọ̀lìsì kó máa fẹ́ lọ bísírẹ́sì wọn. gọ́ọ̀mẹ́ntì pọ̀lìsì lè gbogbo bísírẹ́sì ó lè kírípù ẹ̀ lọ́wọ́ ọlọ́run ló jẹ́ kí gọ́ọ̀mẹ́ pọ̀lìsì tó wà ní oṣù tí tẹ́lẹ̀ ìfẹ́ sí wọn. ìrọ̀mọ̀tì àkọ́ wa ló jẹ́ kí àlékún àgbàgbọ́yé kó máa wà fún wọn lọ́nà tó jẹ́ náà lè ṣe